نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شرك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ya komo yawa anaike ome kare nyanwo ya to ini eko ya gina naike anyi ohurahe onoho ramadan awa wele mi era 1437 anaike onto muri sallallahu alaihi wasallam awa mi hijira horo maka nan medina dasarogoibo ihana nke anyị ohurewo enohinan era 2016 ee sura nisabe ono suratul waqi'a daike aya anaike ya jenan onobe oika ono mozona wataala amma kare inni enaika enne ko hirice numuri falaula in kuntum ghayra madinin fahalla in kuntum ghayra madinin ana wika obi ka wee donini ka anyị ụta anaghị ka abishada domo zona wa ta'ala doki tarji'una ha in kuntum sadiqin ozonnon o ahwana na bare maso wana ya anaghị ka wa anyị da idan ni tinere na ke wa kan ibe ni ma hune ana ke o sa sa yo no muri osi a'udhu billahi minash shaitanir rajim من همه ونفخه ونفسه فأما كان من المقربين فروح وريحان وجنة نعيم وأما إن كان من أصحاب أصحاب اليمين نعم أمر الله وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفه ونفسه أمر سبحانه وتعالى فأما إن كان من المقربين فروح وريحان وجنات النعيم أمر سبحانه وتعالى okay fa amma in kana min al muqarrabin yani inni umma yani ana be ke ozonon or inni ana ka muqarrabin o goro mori subhanahu wa ta'ala o inan nyama subhanahu wa ta'ala do ke farahun yani o hotobe wa rahanun do be enwomen wa jannatun na'im daika ọdọnan ọba ẹni aljanna anaike aljanna nan irehi ẹnwọrọrin múlẹ̀ na ọdọ mai tuna anaika ẹba ẹna ẹnwọ aljanna na yanu sami rahimahullah alai ọma mi ẹhahi ayanan daika wa ika wani masana wa ta'ala dọkifa amma in kana min al-mukarrabin yani inni anaika ogori oinanin dako wahumul ladhina atu bil wajibat ana anaika enni shobe yani al wajibat ile anaika ile ile sobe turawaka ennemen yani ile nomo zona wa taala ono modane wado ma babu turawa ile so enne joha enne nyina anaika e enne mamen dɔk wa taraka almuharramat den ni nawa ni sana ka ye wa ta'ala on me si dɔk ka ye azenne wa atu bil mustahabat awe mona isana ka umar subhanahu wa ta'ala osi ana ka e ba ba be tro re so ko me amma go ko umar wa ta'ala o shoka amani me dure ki azenen bana aşağı. Yani all you have to salaba ben eğer ko nafile eğer ko nafile na ikatafawu afti awa ba ben eğer bawe siyamu na ikatafawu yani eve ba bawe kame azona wa lem yakab li ajli zalik ezeva so yare onon kaye azonon on navile onon tete amma ọdún àwọn mẹ ọmọ fàálàwọ náà lansawaba àwọn àwọn mẹ bí iṣẹ́ ọ̀taka ọ̀zọ́nùn ọmọkọrọ̀nù yẹn ẹ̀bẹ̀nẹ̀ àbẹ́sọ́nà ìka ọmọ nìyà bẹ́ẹ̀ yà ṣọ́bẹ̀ ni wọ́n tanazahu anil makruhat dínú zèrè àbẹ́sọ́nà ìka ọmọ zọ́nà wọ́ta'ala uyo kasazare mee ebe ni okwomori bụla na ka ehụ na ọnụ ka ịsa na ọnụ ama waye kọrọ ka aki makuru uwe ebe na enyo mekọrọ ome na am enyo meka ama asabul mukarrabun o asabikun o sabikun asabikun e na ka ene kwaridin yani abizana mo na wa taala ono ka ke anak eyo e ve shi okoro me abane venena bo nipaanono yɛ dɛke wɔtarko baadal mubahat den nabɔ epa enisana yi ka yɛ mubah yɛni erɛnon a ɛzɛ ka ka asamɛ ɛzɛ de ka kasamɛ wɔhamɛ lɛsa fihi sawab wɔyɛlɛ ba nabɔ lɛsa fihi ikɔb yɛni azanen ba nan nabɛ ɛɛ ŋurɛnon yɛni kɔsarɔ hɔ yɛ nyibana ka isana yi takwa ọ̀nà ìka ọ̀rọ̀ náà wọ́n ti tẹ báọ̀dọ̀ ha ìsáná ìka yìí ààrẹ ẹ̀ka mẹ́ mee. òfin mọ́gùbà iná ń ní ìsáná ìka ọmọọ̀sọ̀ náà wọ́n tààrà ọ̀mọ ẹ̀yìn sì kẹsà mẹ́. na-eme ya ìke àánú ẹ̀mẹ̀ yẹn ayé akọ̀mọ̀lẹ̀ òdì náà ni ene birime na ikaye ebe nguna ene birime na iko mo na wata ala ame mara ka ya ayu allazina amanu udhulu fi salmi kafa wala tatabi'u hutuwati shaytan mo na wata ala ame mara ka ma hewa na ike odo udhulu ni fi yani kafa yani do wa ta'ala kuna sasa ozanna ana ikono wali shaitan sama innahu lakum aduwwun mubin aboke shaitan oni bia onawen dama nu hure to e yani dama batore kai sonna onyangu medono ha oni hurozin ene begirimi ana ike أثم كان كان إبراهيم عليه الصلاة والسلام قال له أسلم قال أسلمت للرب العالمين يجوم ربنا وتعالى أنا كأيك سيد دا دا كما دايو مولينا إكاي أم مولينا سبحانه وتعالى أنا بدله أبهن يعني لنا إكاي إنه قالوا سمعنا وأطعنا يعني ياو دي أساساً يعني anan lake iri melenen yani adinyen ni wala me wala shawa go wal muqarrabun lak al muqarrabun hum sabiqun ana ana kala dawede allazina zukiru fi awwal sura ana ka a moy samaye ne ini oni papi sura non yani as-sabiquna ila al khairat ana ana e ka ben ni dawede ini oydoymen yani amani kare en na wa ka wa ka anyị ka ana mmụmụrihi anyị ka misadaka ya umu subhanahu wa anyị ka amere ọrịsị kadinan nọbide eze yẹn na ìka yẹ veni ní ihe ìka na-enye ẹnyẹ nwúmẹ ẹrẹ ẹnọdẹ nìṣẹrẹ ẹyìn ni. ẹ̀rọ̀náìka ìjọmọ̀sán náà wọ́n tààlà àwọn ọmọ nìkan kan mẹ́rẹ̀ lúure kí ẹ̀yà jẹ́nìrẹ̀ ma alùmọ̀ ìgbọmọ̀sán náà wọ́n tààlà mẹ́ka tàà ń tún ha ọ̀lá tó dùn áwọn alẹ́ tó ń fíkò fi sẹ́bẹ̀lì láì fàmín

ehunonye oitinye oh, tetete enwaone ehunonye oh, oimukoro oh, ila abudu anyanwene aljanna anaikaye obi ilehi anaiki ilehi enworowe anaika ukoro ila onowa meka wanyanwu jogu aljanna nan ana ndo masu wana wataala tako aljanna yani ala waju gwan kana agoka adawu alibin eh, agoka dawu we shehun agoka dawu walin den oya ni baba ya oja ni bi nuhu ono ya no oni papa na ngna aljanna amma mo zona wa taala akono bal jannan allati uristumuha ana ka waju gwan ne bima kuntum ta'malun bi sababi al amalu allazi antum taf'alunahu rere sababi ukoro anai kai wa melini ono wa me kai aljannu mulyo no subhanahu wa ta'ala wa nyamu wani aka ezawe anai kai o iza eni he inani ono ka ọzọ o ọzọ dawama ini ọyị ya anya ha nọ kitashabbahu fa in lam takun fa ọkọwa hama ehunu ya wúrẹ̀ abakar rọ́jọ́lọ́wọ́ anú asìdíkul umma yàní yẹ́rẹ́ ká mẹ́rẹ́ ìdí ọkọ̀ mọ́nú mẹ́ ẹ̀rẹ́ masọ́rẹ̀ káyẹ ayá hama fẹ̀yìn lamtakùn mẹ́fìlúhùn ọ̀ọ́dọ́ká zé àìkáyẹ wẹ́nyànwọ́yà mẹ́mẹ́yà yàní wọláì ọ̀zọ́ akùkù nyànwọ́yà mẹ́mẹ́yà ẹ̀rẹ́ ìkùnyànwọ́ kọ́rẹ́ nẹ́mẹ́ because these are the people ana waya nure ke umar wana wa ta'ala an ma ga kana kai lan tanalu albirra hatta tunfiqu mimma tuhibbun wewa nje bi boro ni aka o se to he isana ka we sin ya no si hu awo da ko no du ha to do morin wa ma tunfiqu min shay'in fa inna allaha bihi alim ono wa ba se to he in sanya ni umar wa ta'ala onyo ya

anome wee kwakwanye mwe zume na ya hauka aka wa abarume antu muri sallallahu alaihi wasallam okay mudu kunya ana ka wa da kale wa spend wa sa to he do ya bi gold that man kata da o mudu kunya na to he ari ka te mudu ne ama na wa <laughs> anyi ka ana nika tashabbaha bil kiram wa hamma naika tashabbahu wa hamma oda kale asobe ya me fa inna tashabbaha bil kiram kiram ago ko e hamma na nyuban obanyo yawe ana me dule ka alhamdulillah di oktwai kai ile hawlo kuma kumia ya nura da nyina wada kan mitrimizi ya da karu hiru to sahihi sunan mitrimizi alhamdulillah kai ya ile hawna da anyị fọ nyiri sɛ ka ni ani yɛri ronaldino yɛri roberto ɛfɔ <laughs> ka ɔnɔ <laughs> ɛnyu kan abukɔrɔ abɛnɛ nyɛ ɔbɛ kɛ kubɔɔlu hazuhum kurɔ yanni kurɔ tó ka yɛ yenyanku ego yenyanku sunna go amma ama ko motivate akoto ewo kae ele kaka ya kosi hadisene aga fa inna tashabbaha bil kiram kiram oy hamolo kumokumi anno wala dibi hodibi no ka wale gbushangan oy go ejo da lure ka wa kwa pala aha ha ai na akwa be because bushanga we ana mi dole ke o mazo na wata ala o no he wani wa antum fuqara e wono wono sien e wono mazo na wata ala o ga ke wa ma tuqaddimu li anfusikum min hayr tajiduhu inda Allah anu wa ti dawe di enwa one ino ila wa ni eto ido mo na subhanahu wa ta'ala ana wa wa ya yastabdil qauman ghayrakum wa ta'ala de kora wasa down reso thumma la yakunu amsalukum thumma la yakunu amsalakum ya gonna da yako ko yasuma kuma yanna anan kamari ni economic meltdown abane yani wajo dani o amma a ko kamari do do si do mo subhanahu na ko أنا نريك أمو إيرنا كسابقون إلى الخيرات بني هين أيضا وما ظن وتعالى أكفروه وريحان وجنات النعيم دي أسامين رحمه الله عليه أك اختلف المفسرون رحمهم الله يعني أرهو تسير أني أنيغا هي أمور ما ينبغى في قوله إني أعيك أنك أكفروه فكيلا ألنك أك فراحة يعني أنه أغطن لأن المؤمن وإن كان يكره الموت ولكنه يسترح به أكوي لكم مولي أودكوي أكوم مولي أنيه ركاي أنوس كنسو أما إجو تكاي أمان ريري ملائكة راهوري تهيو يعني أولي ملائكة سيارة إجانا أرى سايفنيو دوكولي كاي أموا ọkwa iskai onosu mihan dure kai ọsẹẹtẹ kúmúlì ọsẹẹtẹ lórí ke ọgbọ́tọ́ rẹ̀ amma awẹ́rẹ́ náà ìka asukọlọ di yẹrin ẹnna ka ẹkọrọ ọrọ náà ka ọbùrì suhu ba shati hadreson amere de ehe bo ile mari ha ude hugbon wenya na do amere de ehe de han ikoro dibe na na wa wore zuhu adara to ha inan onira ana dure kon to mori ole ka se na do ka o na to ho ka da to ho ni re o mustare min awon na ko mo ko ida yani do ra toho min nasabi hadhihi dunya inni enkata anaike o ina hanan amma ona iko do diyawe lure ke enwuri melenen bonni soho to yala hunne enkata anaika e azenere doka yani mawali annahu yubashiru inda nadhibi ruh aka a shayhine ya inu manafi

Eh, eh, okay fayasarra okinu mawo a ra kaya lure ke hina e. wa yabtahij da da so ayo hine wala yakrahu al-maut inaizin yani ogu kunyi here ogu kuyi oyisu inu wa anu yemba ne skaye onosu onosu because na kai e in anyị asar ọnụ wahab ibn mumba ọnụ sịrị ka anya ohinoi ekwara ohinoi awen ohinoi nan dana ka omori omogwe ya donye isopa ana asịrị sị donye ilere nyi anyị ekwe ya dị iskọnọ jinen ọmọ iskọnọ jinen dọka zama aru ya ni ana arẹsịrị dọrẹ ka ọmọ alẹza mari dọka ọsọ n'onwu n'eyi abọ́lá sí àríwẹ̀ ìrìnyí pọ́lọ́dọ́ òsìsìwé lánàmú èyí dóchìrè ọ̀rẹ́ ìchìrè lọ́rẹ́ lásọsọ parẹ́ aná àmà rẹ́sìrẹ́ kọ̀tọ́rọ̀ àdọ́ka ọ̀nọ́rẹ́ láìkọ́sọ̀n bọ́lọ́dọ́ àbọ́ ìzàmà dáàsẹ̀ bá sí báyọ̀ ìsúpọ́nà ìkọ́ òun èyí dọ́tọ́ra ọmọ aná dọ́mọ ní kọ́là kárẹ́ ń dá àrùsẹ̀ dí ṣe tán dóhu ẹ̀hẹ́ ahẹ́ ọmọ ìhu ya ahẹ́ re ní rẹ́fọ́kátẹ́ ń dọ́wọ́ ẹ̀hún láti ṣe òyìnbó ọmọ ẹni tó pọn ọdọ ọkọ ẹwọ ka kó mọ ẹrẹ ká ahọrọ àbíbílẹ níbìlẹ aná àwọrì máa ní toyota passat yẹni ọkọ ọkọdọkọ nọkọra ẹ wà kọ. ìjọ ọba náà ẹ kọ dẹ á as you look very tata ekwenyeghị nwụ na nka were yonu si ewezire ejon leona ga fasallama alaihi walam yujib taslima do salama yon yani all oh, the salaman so the honorable do do asasa do so wazo ugbo mantani doka je ka anyi lenu ni iskon lewoka doka ejo ono ilo le bora njo na ore ti onu enu fe ya

iya ni sɔn diya ni sɛbara diya ni diya ni kiliyan ka mɛ mali kisɛ la kɛ so ejeya ni mara kile no kwa kai malik so ka ejeya no na meta ezo na no na kwale mani twala ni kana dono kwa ni malik so ka o wa bora na nan eni ma re ma wono no inan ni malik so la do wa do dina hu ni man tabanyete ni maliki sɛ ɔdara arosane na ndɛ ɔwɔ tu a nye komori ɔno nagare yɛne wɔ bebere mu ba ɔno ma nasɛ mahmud al-misri ini na ahịa darul ahɛ ɔmɛ galo na yani nɔra yuere wa yɛ ka komori di se muslim dɔkɛ assalamu alaikum dɔsɛ wa salam dɔke anyi banyere non kono ka yawno dɔka oho no dɔka ngo kutani pen dɔka ana malakul maut ema maliki zala dɔka marhaban bika nyase ka ewo roga o ku ni mezu e o roga nai ka o ko ni mireutu so ni maliki zala ka ka no wada o ya dɔka you are free ucho dɔka avanyi zawa na wa ka wa na meta

jema malwala de makusala jumana kusala juma si be kete do do mo waya da malwala da kusala je si be kete ta ka izai maleki suara da ho inu ere ko mori na agokore ere isana ka anyo ndo mo zona wata ala on mo koroira yani is ready botinye nka ihimmaleki suara ko no so wewe on is ready to go aya ina na ka yi aya yau na ta ka wani malakul maut ewe izu ya e isu yani kuluna na kurahul maut abayo yi abaye ayan tumuri amana ka kama na haba lika allah fa haba allah lika ahu yani amahu ja mbe hahire na doke ọnọbi ẹhụna na-esikana na gẹrẹ mọrin na ka enye ikenisun da shekaka aka ntọ nwere ka kulona nakrah mot abai ye ye sana yesu enyo na wo dos kono su doka eh ama were ko mori ije malek so da ma na we don nyambale ile esana ka o ta we de anen wa huwa yasaku ila al-maut da ka wo ku esi o di islangin kai ono ku sunu ma ba fa habal liqa allah dos kono na gero mori wa habal allah liqahu no mori sona wa taala don lis kono gero àwọn ah, lórí ke yẹni kọmọrin ọ̀yà oh, ní ṣkọ̀nà su amma ẹjọ́ wa máa rẹ̀ lórí rẹ̀ ẹsánà ìka 18-10 ìjọ náà láyàkọ̀rọ̀ mouth hey nizin ọmọ wọ́ oyi kọ̀nà bali ohe bolika allah azawajal ọmọ wọ́ wọn ṣka ẹ̀ ọ̀nà na gẹ́rọ mori anáìka ọ̀nà yani kaye ara bi wato ya hun ni ezama e honon na ko wai ne honon ya innaka kadihun ila rabbika kadhan famulaki yani ubo do toil ubo do muhala koron lakad halakna al insana fi kabat azabunu muzmana wa ta'ala bono tono tono hala enyo nuska wa enyo no inan kawai muhala oy ko tana ko ọ̀hún náà kò èdè kọ̀rọ̀ mẹ́ anáìka yìí kọ̀ṣẹ́ dọ́n dọ́ dáárẹ́ ọ̀hún ńsẹ̀ gòsù kọ́rọ́ dọ́ mẹ́ ìṣẹ́ ọ̀nàlá mẹ́ dọ́n náà bàrà bí rosy dọ́ọ̀ sápà nínú ọkẹ́ your life or your money bọ́bí dọ́ calculate mọ́ náà ni is negative to society.

ẹ̀yìn ọ̀kọ̀dọ̀lẹ́kùn alẹ́ ìsáná fi kábà òmúrìbọ̀nà tọ́lá tó ní wàhálà wákọ̀ọ́ mọ̀hálà ìdàdọ́wà mọ̀hálò dìrí tí ó rí rékè àlọ́nà kó mọ́rí ọ̀nà yàní ọ̀rọ̀ àyí ní ẹ̀ǹkátà ẹ̀họ̀nà yàní wọn náà ha wakila dala yake arro bi ma'ana rahma yani arro wana wele bi ma'ana rahma yani somi nawe ayan bo mo subhanahu wa ta'ala kama qala allah ta'ala an yaqub alayhi salam ya lazima kwa mo subhanahu wa ta'ala o me sirebe en re alayhi salatu wa salam hina qala libanihi in munafiqai ijanka ya baniya ma heujim izhabu nanne fatahassasu min yusuf wa hihi duwe ni shoyanne yani wana sat yani anabi yusuf alayhi salatu wassalam onri onyaran wala ta'asu min ruhi allah asusha hore honi ayambo moris wana wa ta'ala dake innahu agokaye láyé asùnmí rọ́ọ̀hì lọ́n ilẹ̀ nǹkan mi káfíìrì ẹ̀yìn ọ̀nà àṣàyẹ̀hó ni ayẹ́bọ̀ mọ̀lẹ́sùn náà wọ̀ta ààlà àáké ẹ̀ẹ́nà ìka ẹ̀ anákàmáwá rẹ̀ dọ́kì ayé mi rahmatihi omi nìke ẹni ayẹ́mbàn wàhálà ma'ana àámùmínà awwal ọkì túmọ̀ nù ọ̀nà ganehuhu ní òtómi pàápàá لأن الرحمة أقول أيامبا أعم من أن تكون الراحة أو راحة مع حصول المقصود أو ganin huni kai azatuwa e, arika azatuwa risana ki esi wa idha kana almana mana am anaika itumanon ono ganin hun kana hamlul aya alayhi awla di yazi aya non kai oy ka ono mo subhanahu wa ta'ala ono ka kafarruhun yani umini ka ayan bo mo subhanahu wa ta'ala ewe tu a ma na shahirte don mo subhanahu wa ta'ala درس هيك والريحان يعني أتي الريحان وكيل ذلك المراد بالريحان سمن بيعات الريحان كل ما يسر الناس وليس خاص بالريحان أكون أبسنا كاي أو هنا ذا يعني أزيل أيا ذا هنا أو جات أذا جات كأنك ريحان يعني فلاور أو إكلي أنا كا أقوان يعني ريحان أبين يعني زراعة طيبة أنا كا أه أو agụ anaghị kolo da ebe nke na jọchị balkolu ma fi hiro ha ọnọwa abisa na ikaghị anyị ayonete anyị ụwọtụ nas rohatu nas ayọ ma na-ere dọs ụwọtụ ya ida ya ụnete unete wọlazatuha min makon asịsị na ikaghị ehi nnaza anaghị ọzagharị

aranyewa aljanna anaika ilihe ngorobin ai jannatu yan amu biha aljanna na gomo na wa taala o me ngorane wa ewa wa hiya dar allati ada ada allah li awliyaihi jalana allah minhum adana bilihe na gomo na wa taala o tinyɔti tɛyi ɛlɛ n'a yi ka ye ɛbi awuliya ɛnɛ bi to mori ani to mori wali o mori ɛnu mori a ka ye lɔ alɛbi na amanu wa kanu ya tako ɛlɛ n'a yi ka ye ɛnɛ dɔw ɔwɔ yɛrɛ mɔnɔ dɛ ni nyɛnwa yi o mori subana wa taa la yanni kwaliti ɔno da ti wali o mori yi ɔyi dɔw awere mono donyi takwa ana ake sahi takwa ali radallahu anhu dosi idoyan doki isana hi ani shurutu takwa onyi papa no be hawful jalil o yin wa hu muzuna wa taala anaika onu chetenun ana nure ke janna wani mazuna wa ta'ala da raka ake almuttaqun yana ke yalan wa hu mori ne tinyo titezi yani wa bedo nyi angwambe mo zona wa taala anai kunno chete ngon wa bedo yani fi sirri wal ilan wal alan yani inni ewere ati negede azai ka wa ayo la kana e jonno se zo ka wa sa so mo zona wa taala e jo be wore dai kiri nyomen ana nure ke ya hondo horu seka malaika jibril o me ho seka ahbirni anil lisan de onto moni sallallahu alaihi wasallam aka anta budallah ono ikawa he ko morihin ka annaka tara afi kai o morihin no ma nere fa in lam takun tara ana ikawere fa innahu yarak o morihin no subhanahu wa ta'ala on ere o fi kulli lahdha in abi every moment abuma yani o mo wa ta'ala on oya yani umuriona wa ahta bi kulli shay'in ilma umuriona subhanahu wa ta'ala ono jisikara besa isabe lele oyane se hawa do wanyango be muttaqin wa beda nyanwa umuriona subhanahu wa ta'ala then wal amalu bi tanzil ayre mono duwa mukoro iri iwe anaika ekiete anawe qur'an annabi iwe anabi kɔmɔ wani wata ala o tso yɔn tó mori sɔlɔlɔ alayi salam ko n tó mori o mɛ haya ne ya za sayi sanna yi ka ye an ye wa kɛ nɛmɛ. ayi ko yanni o sɔ bɛɛ nye ka wa ma sɔgɔ de ka ye isunu mɔsɔnna wata ala ɔnu mɔdani wasaasa yanni o tó mori sɔlɔlɔ alayi salam isunu sɛbɛ duwɔsɛ kurɛ yɔn na daa sanni. anụ na-abọ ana akawa anyụ kata ime ehụbọ ka ka babu abin ehụbọ anyị sarf alebe ya sarfu ehụbọ ni se ojesi ana ka ojesi aka ile non huwa amru muba ile ya na ka e aya mustahab e shi aka me o ba ka me kana dan zai manu yin o ile ya na ko to mo sallallahu alaihi wasallam o me amado yo ya da kasa da ni me asman ti oyi sawe do so garam en o sawe do narin do wo na gara akoyasa amuto muri o yai kaya ba me anan danyi ka yani amalu bi tanzil wono mo wona wa taala ono chiyete anaike ono bi constitution anawro kaya sasan anyị ka yasasa ọ bawere m donye redobil kolil oiche ọnụ mọzụ na wataala ọsọ ọmel yani ọhụ aya wò hinne rira asai kai wúre fóró kai ọpa ọdún ẹwùrẹ mẹta ọnà sí jípa náà nas. yani hinyai ere ehono mosona wa taala ono gao takun agna na dove ona ikaye do kwenwa ona da do woro banyanwa ana mosona wa taala osu oye mosona wa taala osi manu aye wo hineyo yani oicho no muri awaseo kawasiza nwa je you should be well contented yani oho أنا أجهناك ردينا بما ردينا كسمة جابر ديذا لنا العلم والجهال مال فإن المال يفنى عن قريب فإن العلم يبقى لا يزال أوكي إيه هنا يعني كسمة بشر سيد إبناي كاي أمور سبحانه وتعالى أنا يكون تشيعون الجبار أنا جاي yani ono se kai lanal ilmu e yani oye wal juhalu malun awela na kana ma ya ne ni nyogun ono medure ke oiche ono nyi do ahoye ana gawe ya ka e ide hina ya sinari oye ko come to your because mali yesu ya nasa o nyo na osare o bi bangi ile nyana wa ko aka ko ko kunya muka o ka fa inal malu yafna an qarib aw yurugu yafna an qarib yani umeche o dotan yani mono da nyine honon ebere innahu yarawnahu ba'ida wa narahu qariba ene ko nuzin ko gurete yani wele azia ya na ikaye ene ene nyukata hun yani umma ehonon ene kuna nuhun wele mtu mwani sallallahu amaru ummati yani ummi umam baina na baina 70 na kani 70 years 60 years aha kuna umar ibn alayhi salatu wa salam ana ikos na la 50 years mu asi kana e wono ne rai na he sababa yani egu ejeja ummekiya bidotan fa innal ilma yabqa la yazalu awli oye yabqa banaiba na ko yazalu yani mana wasata were umoni man buhari sijar buhari awa ya yi ko tana jin liya baduwa ya yaro bani yani umu shehul islam ibn taymiya ko ko yaro bani yaa hedi ya hediya baduwa ya ama ya shehul islam naa ne seme ka ya he agubin non le jono drop it te fa inal mal yatna an awere oye ọnụrụ na na ẹni mọ̀nà wà fẹ́ ije lórí ka ìjọba rẹ ìjọ ọpọnà náà rẹ bẹ dọ̀rẹ́ dọ̀rẹ́ bá inherita dàbá inherita ní gẹ̀rẹ̀ ọ̀nà mi jannatu na'im al

sẹ́wọ́n mọ̀hírùmọ́nà mọ̀dúrẹ̀ mọ̀hírùmọ́nà bẹ̀ nan tó mọ̀rí sọ́lọ́lá alẹ́sọ́lá lọ́kì máa azaltalahu sórí ètí yẹn tẹ́ yẹ ẹ̀rì sọ́lá mọ̀ wọ́ra àkọ́ ẹ̀rà wọ́n mọ̀ wọ́n sí bá àmà mẹ́sì rẹ̀ ẹlẹ́kùnmọ́kùnrin mẹ́sì rẹ̀ tó mọ̀rí sọ́lọ́lá alẹ́sọ́lá man ma man ahabba yawmal qiyama ene sile ola bana ba ya po na ka o sile e na era he goje ni da era hi woli enewu ana sallallahu alaihi wasallam ana ya wa ka we sile ma wala ka wasasa no daja hana laki tasi ilaha wa anta tuzhiru hubbuhu wa hazal umaru fil qiyas لو كان حبك صادقا لأطاعته إن المحب لمن يحب موتئ وتاسي إلها واليو مريب وأنت تظهر حبه أما نصدك إيوسي ليان أكي أيها الذين آمنوا دوك النام أكي بسالوا أهل الذكر دوك رياك أما يجي أسي شيء يقواجي نستوى شاولوي شسودا نعم أيضا ani wa ewa omori ah, <laughs> ka fama wani mɛ ma ni kaji ne sira ye muhammad sira do wa ne sira muhammad ka ah on ka o izi kɔrɔ ma na so ne yɛrɛ

n'otu mmiri onyinye mbere ya sizi omori oke kere anyị ka ọmori ehọpụkọta n'enye disi shi otu omori sallallahu alaihi wasallam ọhịgwọ dime nwa anyị ka ya ọrụ akara ede ekoko onye ọnụ ya anyị ka سمع ولا كاكاي وما كان لمؤمن ولا yani e bụrụ ekwu omori ọnọrọta onye na ejijo omori ọrọ ntọ na ere aka aka anyị reme ya den na ekwe enyi ene ya asị yani mi mee nwanyị akọ ntomori ka dọla ka ndị ka awụkọ ntomori ka anyị n'ihe ahịa nwa azụma ndị amị nwa kenye ya nwa azụma ka bụka rọjallahu anhu ọnọga ka ma tarọktu shay'an ra'aytu rasulullahi sallallahu alaihi wasallam fa alahu illa fa'altuhu

niye hewa niye mebrekai imamu shafi'i oka ajma ul umma al umara kogo alla man istabanna lahu sunnati annabi sallallahu alaihi wasallam la yahilu lahu an yadaha li qawli ahad yani ono mara hureto he sunnatan yani sunna an rasulillahi an yadaha ịrị ọrụ na ọma ịdenwu shehu shehu na ọkọ na ọrịa ọha ka ọ ebe shehu ọrị shehu shehu shehu shehu akọ ntọmọrị ka shehu ụlọ ọrịa ọ na e, ya amma jẹ́ ẹ̀rẹ́ masọ́rẹ̀ ẹ̀rẹ́ sísúrò mọ́rí sọ̀nà wọ́ta ààlà ọ̀kẹ́kẹ́rẹ́ ẹ̀họ́kọ́ náà ìkáyẹ̀ yàrùmọ̀ ọ̀nà ọ̀nà àkà ẹ̀yìn sẹ́yìn àmà oríṣẹ́ ìwò ìsì zẹ̀ẹ̀dà àtàìkáyẹ̀ oríṣẹ́ onúkọ̀wé sírí ọtún mọ́dún mọ́ ní ẹ̀rẹ́ da dawo da manin yawa ana ana ka umar zana wota ta'ala aljanna nan o tinyo ti tezi ya yi umar na wa ta'ala umar yana dawo mai kaya yi nan yani yana mul insanu fihi bi badanihi umar ba men wara ya lai bi badanihi ere ọkyan wawo yani dure kai yani wetin aljanna en hono en honure ka yẹn especially ẹtọ mẹka tẹmu náà wẹrẹ ọrọ ọrọ ẹwọn náà mo rí ọrọ ìkẹdúrẹ ká ẹwọ tẹ wọn ọmọ ìrẹlẹ àìhẹ ọkọ yà ó sì yín mà ọwọ àdúrà nìkan lọrọ anyi sáwọrọ kọ ọmọ ẹlẹ wọn àmọ iná jẹ náà wọn mọ nílẹ wọn ọdọ àbá o. ẹwẹ hàn náà ẹka awe ẹlẹni wọn aka ní ẹwà àkókò wọn àmúkọrọ ẹni àrẹ bàbá àpúnàbà ọgùn rẹ rẹ yín iná jẹ náà ẹwọn ọdọ mọ náà àtẹtẹwọ náà ọdún na wakalbihi yani daya unete dunye you feel contented because so ko wa ora la yasma'una lagwan illa kilan salaman salama yana ko nyore ka awa wa ile divi e na ko we ju aye osana wa we na waka waka iwele ne ribala

because it's the darun naim ọmọdé náà a ta ara àmì ìjẹnidá wọn àjọ̀dá ẹni hàn náà àgọ́wọ́dọ́ wá sí pòmórí àwọ̀ àdẹ̀ni ẹ̀wọ̀n ọjọ́ ọ̀ọ́yùká ọ̀ọ́yùgbọ́nyẹ̀ láfíà náà yìí ẹ̀mẹ̀ hẹ́ ọmọdé náà yani in aljanna azo en wa ko waja wala yazan e ban sibi ga yo e waja un do kai e sono ne in aljanna ka mi kam i sono mi hanen mi hanen ke shodi mi hanen banyan munyan mi ga dule kin janye e sanyi wes ka wanyo na hanan ago ka waya nyamunya da ka

yani ijanyido ile na ijanyido ile ka fa yawmun alaina wa yawmun lana eku yanyi eku te dola eku wa nusai wa eku wesi do tuwa eku tuwa yani na wa taala ono mani ndị e honon ndị ka ano men ono ko hakala dunya ane honon men yani ijaya wo hine ina ponya fastaid lil eh, isaa min godin we tinye nguzi ayugo na abịa ho ana ka we na ya jin aso wo ro kai ogwo ume hina ya jin abo na ere ana ya ma na hina ina na na as anyi ke ejenye ine honon du hina ejenye du we hina dok wa idha afaat yom o ka anabika we dwai in ajin ajin anyi ezamainan fakatan amu fi nsani yani mu zona wa taala onyangu me enwo me ho inu mahoba wala tan am yani azanon wewa ini enwora na poro yani ebanye enwom na ibas ma ke ma erika na emu kafe dunia homom gomom wa hasratin yẹn kọ́ máa wọn hàn náà ìjẹ̀yìn ẹ̀dọ́ wa mẹ́wọ́n mẹ́rin náà ìjẹ̀yìn dáa yóò jùlọ náà rẹ̀ amma fil awẹ́rẹ́ ẹni aljanna fahiya daaru na'im yaani ilehiyɛ rɛ náà yìí káyì ilehiyɛ ŋɔrɔ rɛ fil qalbi ɛni na'im fil badan dɔbi ilehiyɛ ŋɔrɔ ɛni ɔkyɛ ŋɔrɔ n'ayɛ wɔn nɛtɛ sọnà lórí kí ìrìhẹ́ náà ọ̀nà ìrìhí anáìka ọmọdé na wata ààlà ìjọ wà mọ́nà náà lórí kí wà ṣẹ́dẹ̀tẹ́ lórí kí ẹ̀wùrá yóò hinú àwẹ̀ anákọ́tọ́ mọ́rí sọ́lọ́lọ́ alẹ́sọ́lá ọmọkàkà inal mọ́mìn awẹ́ ẹ̀rọ́kọ́ mọ́ríhìn ìzà kọ́bọ́dọ̀ ìjí ọmọdé náà wata ààlà ààrà dọ̀wẹ̀ àtàtùl mọ̀láìkà di mọ̀láìkà bẹ́tùẹ̀ yẹn mọ̀láìkà rahman bihariratin bayda yani rere sirk yani ma ke sirk e na aljanna o ya to e ana ke ile ni e hono ni fake izo lo da nawo akifa yaqulun da ya ka ya kai uhruj radiyatan mardiya anka ila rohi allah ta'ala yani to e nene ayohine do be ayohine inni rohi allah inni ayam bomori farohun wa وجنات النعيم. jannatin na'im dake da mana kaya wa raihan yani to he ila rohin Allah ta'ala wa raihan ate ayohi ne a ayon ne tomo zmana wa ta'ala wa rabbu gairo gadban ate mule na ikai odwe fatuhriju ka atibu rihil misk yani asman ke amano to dure kai on la golo la asman ka etuare ana etuare eh, kana ka onya gogo doke hatta innahu la ilan oke dure ka ohonon oke ijohonon amane to dure ke ohowen ana ka ononya gondowe dumo sona wata ala do me oke dure ke ije ona gare ohonon ame manto danan oke da baro sena fayasumunnahu dure ke ije man nagare malaika da yahya ije yahya hodan fayasumunnahu bi asanil asma da yahya lele ha anai kai o bile he na kire hodo ramen e bile ho tibi yani bi asane bi asani asma ilahu hatta ya to bi babu sama pọlọdọ nanwuni uzi aljaa isama fayakulu da ya kai ma ati abu hadhihi re o da da kene yemu agwa na kai o man bu hona nya ida allati jaat min al ard ana ko be hunde tesu kullama atu sama qalu zalika amma na kai o man sin sama da ya ba kai hatta ya to arwahil mu'minin koro uhonon don na join uho ko moriya na wa zai jo man ra na fahum afrahu bihi min ahadikum bi ghaibihi idha qaddama yani ebe ehi na ire hu ni ozinya zinya na suma nkae onyo na hure hi ejo be ami me hure yo na ikae o kwere we nele dure ki ja be da bora akwete be ya gere de hi ni fayasalunahu ma fa'ala fulan okay dure ke ya hoseka ọzọ ya ọrịa ya mmemme na ya ya na ugwokwu mori anawe n'ehizọ ọ na nri abadu ya ka ụhụ nda ya ne n'ehizọ omori ọnabọ adọ ihwe aika ahani mee ni tuwa ịzọ na da ya hau ka a'a ọzọ ya mana muhammad ya mmemme na ya

nana ka ọzọrọ anwụnan ịsa ahị wahala eze akwụkwọ nye ọya da lọmọdụ na wataala dọrọ a aya sa sa sa nini azamigahi oze tasuma kamar dere su ọrẹ dọke awere wa amma in na min asabil yamin den ana bika ozonon min asabil yamin ina ni bori ọya inanin fasalamu laka min asabil yamin o yi hore to ini ani wore anaike wabian donc ay waman kana min asabul yamin ak awala naika ay ini asabul yamin wa hum allazina atu bil wajibat ele naika eni shore ele naika ele sore torawan وترك المحرمات دنا ويسنا كما سبحانه وتعالى او منيسي لكن فيهم نقص في المستحبات اما ان نيجها ان سنا كايش ان من ما كا اما نكو صلاه يا مي نتو ان ما كو نا صلوات التطوع او نافله اما ني باو رمضان نا وانو كا وي باو نافله دو رمضان ونو مي اكو وربا اما واجب ان ان سو اما ان المستحب it has become a problem wọn ka waya kusala dauka ano ise tago gana ono wana ibon mana haka na dai kifo ta tiyo ne na ano no don ku kumi tiani don huwa yani azanan an najiha wa tanazzahu an eh, al amma denu delele isanaika e, eyin zaka fa salamun ay laka yani oyho ay ayyuhal muhtadir e wona shahadata min asabil yamin dai ka inene waro inane ay anta min asabil yamin ok e wona ine ene waro fa salamun laka halu kaunika min asabil yamin ay ho ba abuka e umuri o mewa wa mukoro anai ka o so tina nai kai inni e waro ya anaka wal awwalun awni papa ana be humul muqarrabun ana naika a gori umuri suna wal muqarrabuna ilayhim dafo asabul yamin la sabikina wala mahzulin en ne do di amme ne raju baina baina ina kanayan lakinnahum najuna min al'adab amma evenen en ba ha hunni uyo mori subhanahu wa ta'ala ana nure ke amma subhanahu wa ta'ala ase ase salam maiwa dani oysu na sura ina kan arhani lil ulama fiha aqwal ene oyga ke fasalamun laka min ashabil yamin ahaduka kunyara nan fasalamu laka qadimu min ashabil yamin yani ka asala ayiha ayiha ayiha nan bana honu be ena ka e ba sabil yamin ena ka e wa ni bale anna ya honu be ni yamin ani wala ne yursiluna ilayka salam e ya salama ويستقبلونك بالسلام ده يعجروا رير السلام يعني هناك ايباني بوري هناك هيلا انا من لو زغا ده منا كاو ذاك السلام لك واصل وقادم اليك من اخوانك اصحاب اليمين فظن اويها هناك او بتو دو هونو enyara wena na gai inni anni bori ayina fahum yuqra'unaka salam wa yuballigunaka iya ẹ̀yà sẹ́yọ ẹ̀yà kọ́ yàní sálámà bẹ́ẹ̀ agẹ́rẹ́ òrèrè sálámà náà wakọ́lù ahar dányi ìrẹ̀ ọ̀sán basalamun laka ọ̀yẹ́ kàkì basalamun laka ayi hani an laka yi hani ilẹ̀ sọ́ọ̀ zaba ayi hinu báwọ̀ o man da halta fi adadi asabil yamin e wona e kawara anwo enere kere na e kai ani wali awen dake wa amanu laka ya man da holta fi adadihim yani ayona tawbao e wona e kawara anwo inni irkeni wa qala ba'd li fa inni ahlul ilm inna no yelen kai inna hadha salamu min allah subhanahu wa min al malaika kadhalik ọ̀sánàwẹ̀ sálámà ọ̀yíha anáìka ààrẹ húnúbó mórí anáìka ọ̀nà nìbàní wọ̀mínà màláíkà húnú màláíkà àwọn mẹ̀rẹ̀ ẹ̀rẹ́ yà sí ọ̀yíha yọ

nyagaka odogoga kene yani etahoila ilihoila ana ilihodirema anaika wawa nanya ansemeke were omozuna wataala ome manu kwawe semeka ere so izonon obora onobe ijaza asa sozo omozuna wataala ona lo mori aka adoba ngune ayo non kai afa man ya'lamu annama unzila ilayka min rabbikal haq kaman huwa ama yani ma onyangbonyo nyan ọ̀rọ̀nà ìka ọ̀ẹ́ kai ìsanná ìka àti báyé wọn tó mọ́rí sọ́lọ́lọ́ alẹ́sọ́lọ́m hún lúwọ́ ha anábádàrí ya hak ìzẹ̀ ìzọ́bìn yàni ẹn wúrí mẹ́rẹ̀ náà kọ́mọ̀ hù àmà bọ́ọ̀nyàn wọ́n yá asman kai ọ̀rọ̀nà ìka ya. ara náà ìka yẹ ẹ ní ma sílẹ̀ fún ènìyàn rẹ̀ ọ̀nà mọ́sán náà wọ́n tààlà dọ́kì náà ma yẹ tazakaru albab ẹ náà ìka ẹ pọ́ndà ẹ náà ìka èrò rẹ̀ sọ ẹ náà ìka ẹ tàmà ẹ náà ìka èrè sọ ẹ̀ náà bọ̀n. ọ̀nà lóríkè ẹ̀zọ́ báyà lọ́nà ìkọ́mọ́sán náà wọ́n senses of intellect àbí sọ́nà dàásì rò rẹ̀ dọ́ọ̀wọ̀rọ̀ jose àṣọ ni bá rò ní ẹni bí ọ wallahu ahrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a amma zona wa ta'ala ono to ne hono no nyaawne deñu soye wajala lakum sama wal absara wal afida qalilan ma tashkurun amma zona wa ta'ala domme ayo kawesiro re don mu tɔ don mi o tɔ ka wa sɔrɔ e ka wesi lɛ tɛ ɔn mɛ do zɔ ma ni ni mo mori na n'a ye ka ye ni mo de ŋɔɔri wɛrɛ bɛ lɔ yanni sɛ bɛzɛ ta ne yɔra ɔnɔ wɛrɛ jahannama ɔnɔ mɔ sɔnna wa taala fɛkɔ wala kɔ zara ɔnɔ ali jahannama ka fɛrɛ min ali jin ni wale ins yɛrɛ mɛ kɛ ni hera ɔrɔ ɔrɔ ee ni aara a tari jɛnɔ lahum kolobon la yafqahuna biha ɛnɛ nyaɛ ɛnɛ ma sɛ yɛ nunu rɛ walahum ayunun la yubsiruna biha ɛnɛ nyɛɛ ɛnɛ ma sɛ yɛ nunu rɛ tɛ walahum adanun la yasma'una biha ɛnɛ nyɛɛ ọ̀tọ̀ ẹ̀nẹ́mà sọ̀rọ̀ ìdánwò sọ̀rọ̀ náà wọ̀tàálá lọ́kù láìka kal an am balhum adol ẹ̀fẹ́ náà bẹ́ẹ̀ asùnmàn kí súpá wọn àríkẹ̀ náà dìrí hún súpá àrùhù tàṣírì ẹni dẹ́ka sẹ́mẹ́dùn mọ́ sọ̀rọ̀ náà wọ̀tàálá lọ́kà ẹ̀fẹ́ náà bẹ́ẹ̀ asùnmàn kí súpá wọn àríkẹ̀ náà dìrí hún súpá wẹ̀káyẹ̀ wẹ́ẹ́rẹ́ ẹni yani da so hora hanyi na nwa sa uya no wa e e ni we ra ko mi o da wo ni je no anya e fa ni yani e nen ne nya fa ni be e ra ni ni sa na wo ko kuma kuma ore be e bere la re ayo bo mi ba za ne ko they are non idiots <laughs> they don't value oyibo bẹ́yàrá kẹ́nẹ̀ their cups oyibo náà ní mọ́nà wọ̀tàálá balhum adọ́l àkókè tó pẹ́ náà yíyàn ìfàníkẹ́ ẹsẹ́ ẹni nẹ́yàn ìfànánú wá sẹ́hùn náà ọ̀nà ìdọ́kẹ́ ẹ̀hẹ́nà ìkiri rẹ̀ sọ الذين يوفون بعهد الله انا انا كا يا سوى وكرتو مو سبحانه وتعالى ولا ينقضون الميثاق انما جوني انما تكا وكرتو انا كا ارا فجه والذين يصلون ما امر الله به ان يصل الا انا كا يا كوغ اذا كما سبحانه وتعالى او مدن وكن كوغ ويخشون ربهم دي هم مرينا كا ono wadari yanin wayahafuna su alhisab dai yan wisiru odibi ana ka meyola den ne skene mukoro ukoro na ka ukoro di ana ka o to ni sire ne e ko yo ma qiyama en ne re ina re yani e hangu sire non ahoka abedo isire isire wana bedo me faman yamal miskala dharatin hairan yaro wa mayamal mithqala dharatin sharan yaro aona mukara ida do ya ugari chawa eku yamal qiyama obere wala mukara do ya ugari chawa dai kukuro dibiawe eku yoma kiyoma obere wa ma rabbuka bi zalamin lil abi umuri na wadari hiya umma mi huna ya nyanya anan dule kala nan e eh, ye yanwa al hisab والذين صبروا ابتغاء وجه ربهم انا كاي ان نيوزي كامري دي سي ايو مريان واقاموا صلاه ده صلاه wa anfaqu mimma razaqnahum da ya sai to he in sana ka mo zona wa ta'ala o mizani wa sirran wa alaniya inni ewere atine gede wa yadra'una bil hasanati sayyi'at da ya shoy za to di wo ko de mo zona wa ta'ala akulaika lahum ukubaddat en la wi ma nai kai en ni vanye eta hoida e vanye ahoya nai kai ahokumo kumi ile yo borawe Nyɔnua sɔnna wa taala dɔw b'a ka jannaatu ọ̀nà ọ̀bẹ aljannan anáyíká yẹ yadhulunaha ẹ̀bá wọn ẹ̀nàwẹ̀ man salaha min abaihim ẹ̀nàyíká ọmọ kọ́rọ̀ ìlà iná dẹ̀ ni wọ́n azwajihim àti níṣẹ́ ni wọ́n zuriyatihim àti níjẹ́ ni wọ́n malaika tó yadhuluna min kulli bab ìjẹ́ àyẹ̀mánu wọn lórí káyẹ̀ malaika àwọn ehi tiwa jẹzìrì ìrìnyìn dẹ́yà káyẹ̀ wọ́káyẹ̀ salamun alaykum bima sabartum yàní nyúsòrò ene oesi kamarin anaikaye wasi kamarin daza aye kureka azan na ya ka wele hijene hmm ejene ngene ya man sa sabe ejen dele wele kai alaka nwa jena dai kene na nwon ola ya we amukoro ile na ya nwon olumori e na na ni eska

ahịkwa ya ka waa bi aka abi ana ụrọ ọbin and nsọ nọrọ nya nwụrụ ụra dọrọ eki shehu ya nebe ahịkwa ama o izi ka asịrị ụra ahịkwa nya nwụbe e ka awụli ya ọbin anọrọ nya nwụbe dọrọ ya ọnụ ihe ya ka ya ụmụ ebe dị ihe ya sabawa aba mani ne don tuwa muni sallallahu alaihi wasallam da kai agoya nan wani ne asabul yamin a al-muqarrabun sa sadawa sai ni ilimi class ayi wannan ana ka azamin wani ke ọdọ mọ̀rí ṣùgbọ́n wọ̀tàálà ọ̀dá sáàsá ilẹ̀ ẹ̀kọ́ tó mọ̀rí sọ̀rọ̀ alẹ́ sálám ẹ̀yìn náà náà wọ yà ń bí sí ẹ̀kọ́ mọ̀rí sọ̀rọ̀ alẹ́ sálám amurka yìí yani la susiriani susiriani senye yuna la yuminu ahadukum hata akono la yuminu ahadukum mtu sallallahu alaihi wasallam alka alnyo nya una enyo do hata akono ahabu ilehi aka aika emosi hun min waladihi hunujan wa walidihi ati adan onyan wan nas ajmain ata baraka badaya

nínú ìjúwé ìrìdò ẹ̀rẹ̀ hausa dúkà dì lọ́rẹ̀ wọ́n ikọ̀ múlẹ̀ ọ̀dọ́ mẹ́ dọ́ọ̀sì náà náà ike àṣàṣùn tó mọ́rí sọ́lọ́lọ́ rẹ̀ sọ́lọ̀ ẹ̀jẹ̀ ẹ̀sẹ̀rọ̀ sísọ́ wọ́n ti tọ̀fẹ́sí ẹni kẹrí ọ̀bẹ̀rẹ̀ tí a ṣẹ̀ṣẹ̀ àdínugbọ́ ẹni kọlọ́ọ̀lọ́ ìdá balagọ́tì hulkum ìdá yàtọ̀ àti hórẹ́nkù. ẹlẹ́ rẹ̀ ẹ̀rí kẹ́nẹ́ yà kàdínà gọ́tẹ̀nà ẹ̀rí onímọ̀ hún ní falọ́ọ̀lá ìzàbàlá gọ́tẹ̀ hulkum yàní alì sọ̀bù ní rọ́hìmọ̀húnlá alẹ́ ọ̀sì falọ́ọ̀lá ìzàbàlá gọ́tẹ̀ hulkum ayé fàhálà ìzàbàlá gọ́tẹ̀ rúhù alhulkum ok sẹ́mẹ́dà ọ̀vì yẹndu wọ́n mẹ́rin ní ìjó họ́ ọ̀rọ̀ àwọn ní ọ̀jọ̀bẹ̀ ìndàmú àlejò zakaratul mọ́ inú mọ́ náà ìka àṣì dọ́rọ̀ họ́ yàní ọ̀họ́rọ̀ àṣì ذاك وأنتم حينئذ تنظرون أي وأنتم ذلك الوقت أونون تنظرون إلى مهتدر وإلى نايك أشد سنة وما يكبده من شدائد أي سنايك إيه إني أذما وأحوال أتي أمكتا ونحن أقرب إليه منكم ولكن لا تنظرون أي ونحن بعلمنا أي أي وإطلاعنا يعني أتوي سنايك إلى أوتو أو من أقرب إلى الميت منكم أي أبو نايك أشد تهونون ولكن لا تعلمون ذلك وين يرينون ولا تبصرون ملائكتنا وير ملائكة إننا الذين هدروه أنا إكا إذا لقبض الروح أقبل أعيدوه قال ابن كثير ابن كثير رحمه الله عليه أقوامان الآية أتمايون ملائكتنا ملائكة أقرب إليه منكم أنقلوا هنا ولكن لا ترونهم أما ويري وانني كما قال تعالى أفمن كم ولنا نبا مكاكاي حتى إذا جاء أحدهم حتى إذا جاء أحدهم الموت أو كي جسو ولي بيتوا زنيا زنيا توفته رسولنا أوكي توفته رسولنا دا دوا وهم لا يفرطون أن نجن لمعيني أو تميام يام, يام donc falaw la in kuntum gayro madinin ay fahala in kuntum gayro majazin oka oyani kai ewni ezewi shazuta bi amalikum rokolawni kama tazumun asman kum ekle muma kanini tarjiunaha in kuntum sadikin ay taruduna nas bare masohono hadha almayt uhu ne suyan illa jihadi bare ma so ba mu matan wan ba'da ma balagat al hulqum ala man ra ba mu no be qala ibn abbas ya abdullah ibn abbas ta ki gairo madinin ya no ga gairo madinin ay gairo muhasibin ezeba misiri ya wala mujazin wala mujaziyin ezebe sharota qala hadi li hadin ke ajaba an qawlihi okay oguhi ini oyeka onoka ki falaw la iza balagatil hulqum eje ọyàn rẹ̀ àbíká ìjọba ọ̀rọ̀ àbáwọn ọbẹ̀ wọn kọ̀ àtọ́ríkà àfàlọ́ọ̀lá ìkọ́tún kẹrọ mọ̀dínì ẹni ọyàn rẹ̀ káyẹ ẹ̀zẹ́rẹ̀ ìṣọ́rọ̀ ono bai fa qawluhu ono mulka kai tarji'una ha in kuntum sadiqin vaile ma ana kai bu hanire ma ana ka wa kirela wa man al aya o kituma ayonan in kana al amru kama taqulun ana kire bo yasman kama kawan annahu la bas wala hisab ereba ko da ko tezeleba misiro ya wala ilahu yujazi evenyu mulya naika owa sharuta fahalla taruduna nasa man ya'izu alaikum sẹ́ẹ̀dù wẹ́ẹ́ bàárẹ̀ máa yọ ọwọ́dọ̀ náà ìka ọlọ́nà oyún ìdáhùn ìzà balagọ́tì holcomb ìjẹ́ ọ̀hún ọ̀rọ̀ àwọn ọ̀bẹ̀ yẹn lónìí mọ̀ sílẹ̀ náà ìkọwà dùbáyìn sẹ́ẹ̀dù wẹ́ẹ́ sọ̀wọ́n wàrẹ̀ máa yọ wẹ́ẹ́ wa idha lam yumkinukum zalik ana ka wenya umani me fa alamu yakaye anna al-amru ila ghayrikum ila anon anyo on sana yakaye onyon man me wa wallahu ta'ala ono bo mulya mai kono na babanin fa aminu bi dalila thumma dhakara ta'ala tabaqat an-nas inda al-maut ono ndo mo wa ta'ala dom mo tamai yani ay gahi ya zama ba gahi ijen ne ya ta ta yinisu wa inda al-bat ija akwala akwata وبين درجات في الآخرة دم هاي وديان إن أكوهما فقال لك فأما إن كان من المقربين فروح وريحان وجنات النعيم لك أي فأما إن كان هذا الميت أو كان ركا أرنا شريطان من المحسنين إنه نايكا أن كل سابقين بالدرجات دولا دويد إنودي الأولى أنايك أونبا yẹn nínú àdáwò èdè kúdìẹ náà ẹkọ ọ̀nà ẹ̀bá fọláhùn ìdàrọ̀ bíi ẹsẹ̀ rọ̀ ha yẹn ní dùn mọ́rin àwọn ní ọkọ̀ والرزق حسن أتي إزينا كده ذلك وجنات واسعة أتى الجنة نايك أوغانا ينعمو فيها أنا يكي أباسي من قال قرطبي إمام قرطبي رحمه الله عليه تقوى المراد بالمقربين يعني سمين أنا سمين أي كأنا المقربين أنا كأيضا أنا السابقون أنا أنا كلا دوج المذكورون أنا ما يتمين في أول سورة إنه يمسون tako ama in kana min asabil yamin ai wa amma in kana min muhdada aw kana ana rike ona ika a shayarete min su adai inna na ikon rasul da bin al janna ana ika na janna bin allazina yahuzuna kitabahum ana ika ira duwe ni bi aymanihim rirwore ne fa salamu laka min asabil yamin ai fasalamu laka ya muhammad minhum yani oiha obeto e muhammad hunu wenne li annahum fi raha agoka ayini ohoto wa saada atira soida wa naim ati enwome anana be e hopa na ike ya kaina jin ya hu mozana wa taala ono goro daje de no do goro ijode omori onabo don azana azanaika eba inherit eba jogu aljannu mori subhanahu wa ta'ala do sukatai oni ba se mukoro ila anaike omori ba se ayan ba kanye dia hunan dira he mo subhanahu wa ta'ala yala nyere ni hida adua ya kai yamma na shedete ogoko omori onabo anaike ne mukoro ila oni ya ture kai e ara mukoro ila dia na join nani omori ọ̀nàwọ́ yàrá iná náà ìka ẹ̀rọ agẹ́rẹ́dẹ̀ àdọ́rẹ̀ lọ́gọ́ ẹkúyọ ẹkúyọ oníṣẹ́ ẹ̀tẹ̀tẹ̀ yàrá mọ́tò náà wọ́n tààdà ọ̀nà báyọ̀dà ọ̀nà tíyọ̀dà jẹ́ yàrá omori ọ̀nà ka omori ọ̀nàwọ́ ọ̀sẹ̀ ayambandọ̀ sí karai ní omori ọ̀nàwọ́ ọ̀yíbòrò jòzì dọ́ọ̀zọ̀ ẹ̀dẹ̀ abanyanwó sàṣà ọ̀dọ́nà kàlá ọ̀hún ọ̀bí hamdik àṣàdọ̀nà ilẹ̀ ilẹ̀ àṣàkùnkà tó fi